واحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين ليظهره على الدين كله ولو كره المشركون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 eléyìí tó ṣe wípé wọ́n yọ ọmọ èèyàn lẹ́nu wọ́n sì máa jẹ́ ọ̀kan nínú àwọn sábàbí eléyìí téèyàn fi padà sórí rẹ̀ tí òfin ní rí àlùjánnà wọ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà òun náà ni kí ènìyàn ni tó ṣe wípé ó ní ìran kan tó ga sí àti kó nǹkan ilé ayé jọ ìran kan tó ga láti kó nǹkan ilé ayé eléyìí tí kò jọjọ. gbogbo ẹni tó bá ti nírú àwọn ọ̀ràn kan yìí ní tó dájú òun náà ni pé ojú ọ̀nà rẹ̀ láti gbàdé àlùjánnà kì í rọrùn ojú ọ̀nà àti sórí ire wọn kì í rọrùn bí ti wòlé ókéré ma ìdí nì tí olúwa ẹlẹ́dàá wa tó fi fi ń yé wa nínú alukur'an nínú suratul hijr ó ní dharhum ya'kulu wa yatamatta'u wa yulhihimul amal fasawfa ya'lamun fi wọ́n sílẹ̀ kí wọ́n máa jẹ fi wọ́n sílẹ̀ kí wọ́n máa jẹ gbádùn ara wọn kí ìran kan àti kóńkan lé ayé jọ eléyìí tí ń bá wọn jà tí ń dà wọn láàmú kọ́ máa kó àìrójú bá wọn wọ́n ń bọ̀ wá mà eléyìí túmọ̀ sí pé ní gbogbo gbà. tí yẹn bá ti jẹ́ ike ilé ayé tó ń bẹ ìrònú tiẹ̀ ó dá lórí jíjẹ ó lórí mímu ó lórí kájẹ gbádùn kásì bá ti ṣe fẹ́ ká máa wò pé ilé ayé ló bẹ̀rẹ̀ ilé ayé náà ni ó tàn sí kó tún á kan rẹ lórí pé òun fẹ́ kó nǹkan ilé ayé jọ fẹ́ lówó ju gbogbo ẹni ó ọfẹ lọ́lá ju gbogbo ẹni ọlọ́lá lọ ọfẹ nípò ju gbogbo ẹni onípò lọ nínú ilé ayé bíntín yìí báyìí tọba fi lè jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kókó àìrójú bọ kò sí tàbí ṣùgbọ́n ntẹ̀yìn ọ̀padà wàá mà òun náà ní pé ọ̀rọ̀ wọn bọ̀ wọn ní rí ọ̀nà àbáyọ àti sórí rẹ kò ní rọrùn fún un nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ anábọ̀ Muhammad. صلى الله عليه وآله وآله وسلم أن صلاح أول هذه الأمة بالزهد واليقين إن كتبت àwọn èèyàn àkọ́kọ́ ṣe nínú àlòmọ́ yìí òun náà ni rírí ayé sá àti àmàdájú àwọn èèyàn àkọ́kọ́ ìráyé sá wọn àti àmàdájú ni nǹkan tí ó ṣe àtúnṣe wọn ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n wá dé gbẹ̀yìn kọ́ anabi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní wa yahlaku akhiruha bil bukhli wal amal àwọn ẹni tí wọ́n wá dé gbẹ̀yìn nínú àlùmọ́ yìí nǹkan méjì ni ó ṣe ìparun báwọn nǹkan alákọ̀ọ́kọ́ òun náà láhùn nǹkan kan láti tú nǹkan ilé ayé jọ. àwọn nǹkan méjèèjì àwọn náà ní ọkọ̀ ìparun fún àwa tá a ti káyìn nínú anabi sallallahu alayhi wa sallam ó ti dájú pé nínú àwọn ẹni tó dé gbẹ̀yìn òun là wá wà báyìí àfi ká múra kó le ká gidi ìwà ọ̀hún àti ìrànkanlé ayé eléyìí tí èèyàn máa tẹ̀bà sí lọ́rùn tó pé gbogbo èrò èèyàn jọ mo fẹ́ tún nǹkan lé ayé jọ àfi ká sọ́ra káwọn nǹkan burúkú méjì yìí kí wọ́n má ṣe gbé wa ṣe nǹkan méjì òun náà ni wọ́n fa dáadáa fáwọn ẹni tó kọ́kọ́ dé nínú àlùmọ́ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam alakọ̀kọ́ az-zuhd kárí ayé sá ẹlẹ́kẹ̀jẹ̀ al-yaqin àmàdájú nǹkan méjì ni wọ́n wá fa ìparun fáwọn tó dé gbẹ̀yìn nínú àlùmọ́ yìí albukhlu wal amal òun náà ní ìwà ahun àti kéèyàn ọjà ẹni tó ṣe é gbé ìran kan eléyìí tó gùn lórí àti nǹkan lé ayé jọ nǹkan méjì yìí òní ó fa ìparun fáwọn ẹni tó dé gbẹ̀yìn ìwà ọmọ ayá mi nínú ẹ̀sìn Islam ó yẹ kó ronú dáadáa kó ọmọ ike. ilé ayé yìí báyìí nǹkan tí olúwa ẹlẹ́dàá wa tọ́ba papọ̀ lẹ̀ pé yọ jẹ́ téèyàn kò ní sáláì téèyàn bẹ́ẹ̀ gbogbo nǹkan tí Oluwa ẹlẹ́dàá wa tí ọba papọ̀ lẹ̀ pé yọ jẹ́ téèyàn kò sẹ́nìkan tó lè pè kọ́ jẹ́ téèyàn ìwọ ọmọ mi ìwọ náà ti fura láti gbà tó ti délé ayé nǹkan ló ti gbìyànjú títí láti pé kó o lè kọ́ ọba ṣùgbọ́n tó ṣe pé ọwọ́ rẹ ọba ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti fi lọ́ọ́ rí tọ́dàbí ẹni pé kílẹ̀ ọ̀la ọmọ ni bílẹ̀ ọ̀la bá ti má kò sí tàbí ṣùgbọ́n nǹkan yìí ọ̀padà jẹ́ tiẹ̀ ilẹ̀ ọ̀la ti má ọjọ́ ti gorí ọjọ́ bẹ́ẹ̀ ni oṣù ti gorí oṣù ọdún ti gorí ọdún níṣẹ́ lọ́kàn ń gbọ́ nípa nǹkan kò tí ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ń mm, abakọ fẹ́ dà pé yóò ní láyé òun náà ni ó ní èyí tá a bá kọ rẹ̀ fún lọ́kàn máa gbára dálẹ̀ yọ máa ra rẹ̀ jìyà lásán lórí níta kọ àkọọ́lẹ̀ rẹ̀ fún ni ìdí ni tóbi tẹ́pẹ́ ni tó bá ronú dáadáa máa ayé yóò já máa kankan kìí ṣe àwa kìí ṣe bí téèyàn dé téèyàn ẹnitọ́ba ti pè ní tẹ̀yàn kò ní sáláì jẹ́ tẹ̀yàn ìtọ́ba wa ní kò ní jẹ́ kò sí kọ̀kọ̀ kan sẹ́nìkan fi lè fa, á torí pọ́wọ́ wọn bá tó káwá jẹ́ ẹni tí ìran kan rẹ̀ tọ́fẹ̀ tó gbòòrò tó gùn tó bù àyà lórí àtikó nǹkan ilé ayé jọ kò pé ká rí kó jọ kò pé ká dé ipò tá a fẹ́ dé kò pé kọ́wọ́ bá tá a fẹ́ kọ́wọ́ bá ẹni tó ní làákà ìtọ́gbọ́n nínú wa àwọn náà làwọn ẹni tó ṣe pé àwọn mọ̀ pé a lè máa ran kàdé ní ẹni tí ó fẹ̀ tí ó gbòòrò ẹni tí ó gùn tí wọ́n fàfà àfà tí ò ní tán ṣùgbọ́n o ìgbésí ayé ó kúrú jọjọ ó kúrú jọjọ ọjọ́ tá a lò láyé mélòó ló kù tóníkàlùkù ó fi sọ. So àwọn ẹni tó ṣe pé wọ́n ní ìbẹ̀rù Allah àwọn ò ní jẹ́ kí ìran kan àti tu nǹkan lé ayé jọ kó má wọn sẹ́rí kúrò nídìí ẹ̀sìn kó lé àwọn kúrò nídìí àti sẹ́ńtì jẹ́ àsoríire káwọn ọmọ wa lọ jẹ́ni tó da àyàkó ntí jẹ́ àsorí ibú nínú àdìsàn nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ń fi ìmọ̀ ńlá kan hàn wá nínú àdéhìí yìí gẹ́gẹ́ bó ti ṣe fi ọ̀pọ̀lọpọ̀ ọrú rẹ̀ hàn wá nínú àwọn àdéhìí púpọ̀ anabi fi ń yé wa pé èèyàn máa dàgbà èèyàn máa gbó ara máa gbó èèyàn máa hewu lórí gbogbo orun dúdú orí wa gbogbo orun dúdú ara wa. bí a ń bá ń jẹ dá bẹ́ẹ̀ mi bá ti ń gùn gbogbo oorun yìí pátá ní ọ̀padà di funfun gbogbo eegun wa tí wọ́n máa pè yẹn sáàgùn ó ní agbára gbogbo ẹ̀ náà ní ọ̀padà di fùkẹ̀fùkẹ̀ bí bisikíìtì tá a rẹ lómi mo lè fò mo lè bẹ́ ọjọ́ ń bọ̀ tó ṣe yí pé àfi káwọn ẹni tó bá lè bẹ́ ọ máa bẹ́ máa fi wọ́n ṣèrànwọ́ ni. nítorí pé gbogbo furukọ́kọ́ furukọ́kọ́ ó níbi tí tán sí ṣùgbọ́n èèyàn lè gbó lára èèyàn lè hewu lórí àwọn nǹkan kan máa wà nínú ìgbésí ayé ọmọ èèyàn ní àárẹ̀ èèyàn tó ṣe pé àwọn nǹkan wọ̀nyẹn àwọn kì í gbó rárá àwọn kì í di arúgbó béèyàn bá gbó àwọn nǹkan tí máa di arúgbó lára èèyàn yẹn àwọn kì í àwọn nǹkan tó darúgbó ni ó darúgbó ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí <laughs> ewu erewe làwọn máa wà títí láéláé yà sàgbéyẹ̀wò àdédé anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam oni la yazalu qalbul kabiri shaaban fitnay ọkàn ẹni tó bá ti dàgbà tó ti gbó kò ní yé jẹ́ ọ̀dọ́ǹde nínú nǹkan méjì bó ti ṣe dàgbà tó gbóhùn ara rẹ lọ dàgbà bó ti ṣe dàgbà tó gbóhùn irun orí rẹ ló wéwú bó ti ṣe dàgbà tó gbóhùn agbára rẹ lọ lẹ bó ti ṣe dàgbà tó gbóhùn ó rí bíi tàtijọ́ máa ní ṣùgbọ́n àwọn nǹkan méjì nínú ọkàn rẹ kò ní yé jẹ́ ọ̀dọ́ títí láéláé ọ̀bá dàgbà jù bẹ́ẹ̀ lọ àwọn nǹkan méjèèjì yìí àwọn náà ni hubbu dunya wa tulul amal anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní nǹkan méjèèjì náà nífẹ̀ẹ́ lé ayé ọ̀tún ọ̀tún ìníká nífẹ̀ẹ́ lé ayé máa bẹ lọ́kẹ̀yàn àwọn èèyàn máa nífẹ̀ẹ́ ayé ni tó máa ń sọ̀rọ̀ kú bàbá tó ti lé lọ́gọ́rùn ọdún olóòtú máa tàka sórí bí Yorùbá tí máa ti ṣe pé èmi kọ́ igbó ọdún ọdún kan nítorí ìfẹ́ lé ayé ni bàbá ọ̀fẹ́ lọ bàbá ọ̀fẹ́ kú tẹ́lá gbé yẹ̀wò jẹ́ gbé sórí àtẹ̀ kí ni bàbá yìí ń jẹ tí òfin fẹ́ kú ẹ rí i pé kò ju fùfú lọ fùfú náà ni àtọ́bẹ̀ ńlá síbẹ̀síbẹ̀ bàbá yìí fẹ́ràn àti máa ṣẹ́kù nínú ilé ayé yìí kò lè jẹ́ ẹran àtọ́dún wo kọ́dà tí wọ́n bá fi ẹ̀rọ lọ bàbá ò sí ẹni tó lè máa fèrègì fún omi ẹran mu máa gbogbo ẹ ti rùn sí gbogbo ẹ kò dùn mama àmọ́ bàbá àyùbá mọ ó lè jó ni ó lè jọ la iná ni mo ti fẹ́ sọ̀rọ̀ ìfún yín àwọn má ro kúrò mi ẹ ń bá ro kúrò mi ò ní ó kú bẹ́ẹ̀ ni bàbá tó ti dàgbà tó bó ti dàgbà tó yóò tún máa pẹ́ ni tó bá ro kúrò ò ní ó kú subhanallah àti sẹ́kù kò ní yé jẹ́ ọ̀dọ́ lọ́kàn ọmọ èèyàn ẹlẹ́kejì tó wúlò lámàlì òun náà ni ìran kankan lé ayé eléyìí tó gùn téèyàn máa fi tó pin sí ìmọ̀ abẹ fọ́ mi yàn yọ ọdún pé ọmọ jẹ́ ọ̀tún ọtún ni bàbá tó ti lé ní ọgọ́rin ọdún bàbá tó ṣe pé àwọn ọmọ ti ń kú lójú bàbá tó ṣe pé ọmọ ọmọ gan ma wọ́n bá ọ̀dọ́ ni tí ṣètọ́jú rẹ̀ tí bá a bàbá tó ṣe pé bí bá ń tọ̀ kọ̀ mọ̀ pé tọ̀ ní jáde ń di òun ma gbígbẹ́ bá ń jáde ń di rẹ̀ kọ̀ mọ̀ pé gbẹ́ ní jáde ma bàbá ó tún máa sọ pé tọ̀ ó mọ̀ ó bu aláṣírí ni mo jẹ́ ìfẹ́ kọ́lé alájà méjì lápẹ́ sí agbègbè tákì bàbá ṣé ẹ̀ ńlá la ni àbẹ́ ń ṣe rànran a ní mo fẹ́ kọ́lé alájà méjìlá ló máa ti ní wọn kú kìtì lówó bíi Dangote la hawla wala quwwata bàbá wọn ò mọ sẹsẹ bí yín ẹ ẹ mọ sẹsẹ délé ayé ẹ mọ ti dàgbà ẹ ti gbó eyín ti ká lẹ́nu yín tó kó èrì ọ̀rọ̀ kan jáde má bó ti ṣe tó àti bó ti ṣe yẹ má ẹ̀yin ò sínú ẹni tó ṣe pé ó lè bínú sọ̀kalẹ̀ látòrí àga tẹ́fà bínú sọ̀kalẹ̀ lè ṣubú akaramakomola baba tó ló ń fẹ́ alájà méjìlá dákì wàlà hawla wàlà quwwata illa billah àwọn kan méjì ìwọ náà yẹra rẹ wò wàá máa rí pé ọ̀kan ọ̀tún ìnìfẹ́ tó ní sátìsẹ́kù láyé wa wàá máa rí pé ìran kan rẹ láti tu nǹkan lé ayé jọ kò lópin kò lópin rárá ọmọ rò bí ká pé kó lé ojú ẹ̀ tó kú kéèyàn kọ́lé kan sí Paris ọkọ̀ kan sí London kéèyàn tún lọ kọ́lé sí New York lóyún bá tún wá wá sí kò wá ń bí kọjá pé irú eré ẹ̀kọ́ yìí yẹn èèyàn kọ́lé kan síbẹ̀ ilé ẹ̀yàwó àwò wala hawla wala quwwata illa billah bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ẹni tí kìí sọ̀rọ̀ fẹ́nu tó ti pé nítorí wàá bá ní kó sọ ní máa sọ olóńgbà wa sọ̀rọ̀ báyìí alimami Bukhari àwọn ni wọ́n gbé àdéhùn yìí jáde nínú ẹgbàá wa mi dé Bukhari tún gbé jáde wọ́n ní nǹkan méjèèjì yìí ni hubbu dunya wa tulul umr ìfẹ́ ilé ayé àti kẹ́mi ogun ìfẹ́ ilé ayé àti kẹ́mi ogun. ẹ rí i pé kò sẹ́nìkan tí ọ̀fẹ́ kẹ́mi òun ogun kò sẹ́nìkan tí ọ̀fẹ́ kẹ́mi òun ogun bàbá rẹ̀ ń sọ̀rọ̀ wọ́n ní bàbá tàwọn wọ́n ti kú léwerèwe ẹ wá ní bá mi ọdún wo ni bàbá bàbá mi kú bàbá wa ní ọmọ àádọ́rin ọdún ìní bàbá tàwọn kú lẹ́pẹ̀ léwerèwe a àádọ́rin ọdún òkèrè bàbá ní tí Allah tó bá ṣe ìdájọ́ ẹ̀mí gúngùn lé àwọn lórí àwọn ò fi láǹfààní àti pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ̀lú ẹ̀yìn ọmọ àwọn àádọ́rin ọdún bàbá ti ń lò lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ẹ̀yin náà ti lé ní àádọ́rin ọdún pẹ̀lú ọdún márùn-ún ẹ tún wá ní tí Allah tó bá ṣe ìdájọ́ ẹ̀mí gúngùn lẹ́yìn lórí ẹ̀mí yóò ti gùn rárá la hawla wala quwwata illa billah seventy five years ilẹ̀ mi yóò ti gùn eléyìí túmọ̀ sí pé ẹ̀rí pé ìfẹ́ ìfẹ́ kú kẹ́mi mi ó gùn kẹ́mi mi ó gùn kẹ́mi mi ó gùn wọ́n ti dá mọ́ mi yàn nínú ọkàn rẹ̀ yóò bàbá fẹ́ ṣàdúà èpè tí wọ́n rò fáwọn ń ṣàdúà ó ní gbọ́ ọdún kan ni fún yín bàbá tí ìgbọ́ ọdún bá jẹ́ ọdún kan bàbá yẹn lọ́ọ́ làálàá ṣe bá jẹ́ kó tó di kó kú nítorí pé ẹ̀yin náà mọ̀ pẹ́lú mi ọgọ́rin ọdún péré lọ́wà láti ṣàpèjúwe yẹn ń tọ́ ara ọmọkó ń tọ̀ ń yàgbẹ́ ara ọmọkó ń yàgbẹ́ bàbá òun kò lè tọ́ ọmọ láàárọ̀ àfi tó òrùn bá yọ tó bá gbé sóòrùn tí ara rẹ̀ àti ọpọlọ rẹ̀ tó bá tó charge ní ó torí ọ pé ah mo rí ṣe ládé nìyẹn lọ́ọ̀dà fún ọ bàbá ò rí ọ tẹ́lẹ̀ ó là gẹ́gẹ́ bí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tá à ń fi sọ̀rọ̀ ni bátìrì bá ti run down ó lè rẹ́ nìkan pè má bátìrì bàbá ò lè má run down ní gbogbo ìgbà ó dìgbà tó rùn bá tó yọ ìní bàbá ó tó charge ẹ wá ní ìgbà ọdún ọdún kan ìgbà mélòó ni kó lò ìgbà ẹgbẹ́ gidi ní jésù àdúrà torí pé bẹ́ẹ̀ mi kẹ́mi ọkàn gùn ní gùn yà òun náà kọ́ ni tọ́mi ìyẹn yẹ kọ́ máa tọrọ gbogbo gbata bambela ń bẹ láyé lori wo gbogbo gbata bambela ń bẹ láyé lori wo gùn lórí pé à ń ṣe dáadáa so eléyìí ni táwọn olóríire máa tọrọ akaramakomola àwa ni kan ìgbà mélòó ni kí wọn lò láàfin màpẹ mi wọn gùn bí yẹn bá márùn ògùn o ẹmí ògùn márùn àwọn ọmọ rẹ gán ti kú ọdún márùn sẹ́wọ̀n pé gba márùn ó ti di kíni ó ti dẹgbẹ̀rún ẹgbẹ̀rún ọdún ìwọ ìwọ láròndó yìí ló lọ ẹgbẹ̀rún ọdún ọ̀là làṣẹ bàjẹ́ yìí kì í máa ṣe ru àwọn èèyàn anábì Nuh alayhi salam tá anábì Nuh alayhi salam tó lò nine hundred and fifty years lórí gbẹ́njísẹ́ Allah ẹtù fọdún rẹ̀ yóò kùkùn yẹ́sẹ̀ bí táwọn baba ńlá wa Adam alayhi salam baba ńlá wa ó lọ ẹgbẹ̀rún ọdún láyé ẹtún wá wò wò bàbá ńlá wa tí wọ́n kọ àkọọ́lẹ̀ ẹgbẹ̀rún ọdún fún yìí ìgbà tó lu wa fa gbogbo wa yọ ní ìbarabara àdí rẹ̀ tó wá rí gbogbo ẹni tí olúwa ọ̀dà ó wá nìkan nínú wa bí gbogbo àti wà bí ọmọ náà bú ó wá nínú gbogbo wa ọba dà nàbì dàwúdà ó wá ń béèrè ọdún mélòó wọn pé yóò lò bàbá dáyé ní ọgọ́ta ọdún nìyí ẹ mọ̀ kí wọ́n ti fẹ́ ẹgbẹ̀rún ọdún fún bàbá ńlá wa òun bá ní ẹgbẹ̀rún pọ̀ nínú ẹgbẹ̀rún ẹmọ́gójì fún kó nà ó fi lo ọgọ́rùn. Ádámù aleyhi sẹlẹm ọwọ́ ń bá ìsẹ̀mí lọ ó fi dórí ẹgbẹ̀rún ọdún ó ogójì màlẹ́kà kú adé ọdún tá a kọ fún ọ ti pé báyìí olú ẹlẹ́dàá wa ní kí n gbẹ̀mí rẹ̀.

Ebe bá mi darí wọ́n tó fọkótì kún fún lẹ́yìn rẹ̀ ńkọ́ ìparí rẹ̀ sàárè náà ni tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ìfẹ́ tẹ́mi ogun ọ̀nbẹ fáwọn èèyàn nínú ẹgbàá wa mi anabi sallallahu alayhi wa sallam wọ́n ní nǹkan méjì tí ò ní yé máa bẹ lọ́dọ̀ nínú ọkàn wa òun náà ni kí ogun àti owó kí ìsẹ̀mí ogun àti fi owó ẹ̀hẹ́n talẹ́ni náà ti máa pèrè owó láìda talẹ́ni náà ti máa fowó sọ́kù talẹ́ni náà ti máa sunwó ná tó bá jẹ́wọ́ sílẹ̀ ta ló lè fi sọ̀yàn lóko torí kọ́ máa ìsẹ̀mí owó máa fi sọ́ lóko owó tọ́jú owó pépà talẹ́ni náà ti máa dáná sun kò sí o níre níre lọ́mọ aráyé máa sọ̀rọ̀ owó torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé gbogbo oníkálukú gbogbo kó wa kò sẹ́ni tí fi owó sí lọ́kàn rẹ̀ wa tuhibbuna al-mala hubban jamma olúwa ni a nífẹ̀ẹ́ owó ní ìfẹ́ tó pọ̀ jù torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀rí pé àfẹ́ kú a fẹ́ lówó nǹkan méjèèjì yẹn ẹni tí ò kù tí lówó yóò mọ̀ sọ pé bá ń bẹ ìrètí ń bẹ ẹni tó lówó tẹ̀mí èrè ògùn yóò máa ṣe bíi kápẹ́ wọn pa àwọn mẹ̀kúnnù kan kó ọdún tí wọ́n fóun torí pọ́wọ́ yìí ń bẹ èwo ni ká lówó ká má rẹ̀ mí gúngún lò bọ́mọ èèyàn ó sì máa sọ fún ọ àwọn nǹkan méjèèjì wọn máa jẹ́ tuntun tuntun nínú ọkàn èèyàn alimami muslim ló gbé jáde ó tún wá nú ẹgbàá wa mi tí imam muslim gbé jáde kí ni nǹkan méjì náà wọ́n ní alḥirsu alal wàlhírùsù àlẹ́lọ́mù sísojú kòkòrò kálówó àti sísojú kòkòrò kẹ́mi ogun àwọn nǹkan méjèèjì yìí fún òní yé jẹ́ ọ̀tún nínú ẹ̀mí ọmọ èèyàn wáyé o ká láti wa níjànú ká gbìyànjú àyè pé kó para rẹ àyè pé kó so àyè pé bá tọ̀ àyè pé tí àgbéga bá wá sọ́dọ̀ rẹ̀ kọ́ ọlọ́ọ̀fẹ́ àwí bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí a ń gbìyànjú láti ṣe àfihàn rẹ̀ ń bí náà ni kọ ọmọkú lé ilé ayé náà lọ wá kan ní àwọn sọ́hábà nàbì sallallahu alayhi wa alihi wa sallam ó tọrọ lọ́dọ̀ ànábì ó ní ẹ fún mi ó ní ẹ fún mi lówó ànábì tó fún ó tún padà wá ó ní ànábì ẹ fún mi lówó ànábì tó fún lẹ́yìn rẹ̀ lànábì wá pè ànábì wá sọ fún sórí owó yìí báyìí kò sínú nǹkan tó yẹ kí ọmọ èèyàn tẹ́ bàtì kò sínú nǹkan tó yẹ kí èèyàn fojú sun káwọn èèyàn máa fún yàn káwọn èèyàn máa fún yàn káwọn èèyàn máa fún yàn nítorí yẹ òun náà ní kó wa kó fojú sọ́dọ̀ Allah kó fojú sọ́dọ̀ Allah mẹjọ jẹ pé ńgbà wọn bá tó fún ọ lówó nínú tí ó tó dùn ẹni tó wọ ọbàjọ dọ ọkọ pẹ̀lú rẹ̀ ọ̀tá rẹ̀ ni ẹni tí sì ń fún ọ tẹ́lẹ̀ tí ò fún ọ má ó ti dọ̀tá rẹ̀ gbogbo àwọn wáyé kìí ṣe wàtọ yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí Umar radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam wọn mú owó wọn fi fún ó tún wá dìgbà míì anabi tún mú owó wọn fi fún Umar wa ni wọn anabi sallallahu alayhi wa sallam. sẹ́ńtẹ́ afẹ́ kí n ṣe ó náà ní kí n mọ́wọ́ yìí kí n fẹ́ni tí ìyá ń jẹ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ìwà ni mo fún ti pé ìfẹ́ wo ń bẹ lọ́kàn gbogbo kálukú wa Umar radiyallahu anhu ó lè mi bùkátà ni anabi wa sọ fún pé tó rówó lé ayé yìí èyíkéyìí tó bá wa bọ̀ tó tọrọ gbàá tó ṣe pé wọ́n lọ ń nága sí pé kí wọ́n fún ọ wọ́n lọ ti náwó sí kí wọ́n tó nà sí ọ ànábì ni má gbà eléyìí túmọ̀ sí pé ìwọ̀ntúnwọ̀nsì ó gbọ́dọ̀ wà nínú ìfẹ́ tó ní sí owó mẹ́jọ jẹ́ pé owó ti mú ọ lẹ́rú owó ti mú ọ dè mọ́lẹ̀ bí ẹran àtó mẹ́sẹ̀ jẹ́ ẹni tó ti pọ̀ ọ̀mọ́núrò tó bá ti di pé ó ń ṣe hànràhànrà lórí pọ̀ ń wówó ọpọlọ rẹ̀ dàrú ni tó bá ti fún ọ lówó owó sọ̀rọ̀ ànádirú mi mọ́ ni ẹni tí bá ṣe bẹ́ẹ̀ lọ́dà dúpọ̀wọ́ múru rẹ̀ lẹ́rú ẹ̀mẹ́jà jẹ́ ó jẹ́ pé ìran kan lé ayé afẹ́ nǹkan lé ayé jọ afẹ́ nǹkan lé ayé jọ yóò wá mú aṣọ gbogbo aráyé dọ̀tá afẹ́nitọ́ bá bá wa sí nàdá nǹkan lé ayé o tóbi wá jẹ pé ní àwọn ta rẹ àwọn ọtọ́ka sẹ́ni kẹta ìgbà tó ṣàgbéyẹ̀wò wọn wọ́n rí pé àti èkíní àti èkejì àti ẹ̀kẹta wọn kì í ti ọ̀rẹ́ torí ti Allah ọ̀rẹ́ àǹfààní ni wọn. wọn náà yẹ̀ wò olóòrẹ́ tó pọ̀ mélòó nínú wọn lọ́jẹ́ nítorí ti Allah tí ọ̀jẹ̀ nítorí nǹkan lé ayé ẹni tó bọ sánà tó ń fi rí te ẹni tó wáṣẹ fún ẹ. ẹni tó ṣe é pé ó ń kówó fún ọ ẹni tí máa bọ́ ọ dámọ̀ràn ọ̀nà wo lẹ́gbàá àwọn nìkan tẹ́lá nípa tó ni o àwọn nìkan ló mú lọ́rẹ̀ yàtọ̀ sáwọn eléyìí gbogbo èèyàn rẹ̀ tó sì bẹ́ẹ̀ kọ̀mọ̀ kúkú bẹ́ẹ̀. ẹ jẹ́ ká tẹ́tí ká gbọ́ ó ní ìdá àmfẹ́ìtà bẹ̀rẹ̀ tẹ̀ǹtẹ̀wẹ̀rẹ̀ sọ́bà tí ìrọ̀lẹ́ bá fi lè débọ̀ láyé níjọ́ kan tílẹ̀ súbọ̀ má retí kó dàrọ̀ la ẹni tó sori rẹ̀ ní wọ́n ti sèse nù ọmọ sàtọ́tẹ́lẹ̀ fúnyàwó rẹ̀ ọmọ sàtọ́tẹ́lẹ̀ fọ́mà rẹ̀ ọmọ sàtọ́tẹ́lẹ̀ fáwọn alábàáṣe rẹ̀ àyíbá má tẹ́lẹ̀ mi bá gbẹ̀mí mọ̀jẹ̀ mi báyìí lówó ẹni bá jẹ mí lọ́wọ́ tẹ́lẹ̀ mi bá gbẹ̀ mí bàbá alágbájá kò fi àmánà báyìí lé mi lọ́wọ́ wọ́n ní bá wọn mójútó nǹkan báyìí báyìí báyìí àyìnbá àmọ̀ tẹ́lẹ̀ mi bá gbẹ̀ mí ẹ dákun ẹ má gbàgbé mi láti máa tọrọ àforíjì fún mi ìwà mi ọ̀dà àyìnbá àmọ̀ tẹ́lẹ̀ mi bá gbẹ̀ mí ah ah bàbá ẹ sọ̀rọ̀ kú pọ̀ ah ah màdílé ọmọ bá wà gbogbo ẹni tó kú ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ilẹ̀ súnà wọn rí wọn ò rí lẹ̀ má. wàyídà wa jí sáyé láàárọ̀ pẹ̀lú ẹ̀tẹ́ntọ́bìrì mẹ́ta má ju òde pélé torí kí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó kú ọ̀sán lọ́jọ́ yẹn àwa náà lára méjèèjì láàrin kò lè torí pé ó sì rí àárọ̀ tòní orí àárọ̀ dáná ó lè má ra lẹ̀ tòní torí ẹ ẹ jẹ́ ká kíyè sára o àwa la ti máa ń gbàgbéra tá a máa wọ pé à ilé ayé yìí àjọ náà ni ibẹ̀ là wá wà á máa gbé bẹ̀gbẹ̀rẹ̀ kése ni gbónúkú kẹ̀ kú léwe ìran àkàlà ọmọ kò sì ní ìsàlẹ̀ ìlẹ́gbẹ̀rún ọdún sẹ́yìn mọ̀ pé gbónúkú nìwọ àwọn bàbá ńlá rẹ̀ àkàlàmàgbò làwọn gbogbo àwọn ẹni tá dárú ẹ̀ lásà èwo nu wọn ló lọ ẹgbẹ̀rún ọdún àwọn ẹni tá ní gúnugún èkúléwé wọ́n kúléwé rèwé wọ́n ní ìran àkàlàmàgbò kò ní ṣẹlẹ̀ ìlẹ́gbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún dání láyé tiwa ní ìsìta ló lọ ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún lọ́nlọ́ tọ́ba ní ẹni tẹ́mi rẹ̀ gùn jù láyé lónìí wọn náà lè lọ wò kọ́ lọ kúkú rẹ̀ wọ́n lè sọ pé gbogbo ọdún rẹ̀ tó bá gùn jù tá àríwọ̀ ẹ̀rí wọ́n lè sọ pé one sixty one sixty three tónú ti lálà sí bàjẹ́ àwọn ẹni tó ńlá kọ́ lẹ́rú rẹ̀ ìnirú àwọn Japan wọ́n sọ pé ẹni tó dàgbà jù láyé ọ̀dọ̀ àwọn lọ́wà tó one sixty èlò wa ni ọgọ́jọ èlò wa lọ́gọ́jọ nínú ẹgbẹ̀rún tí gbogbo ara ó ti wín jọ ìlà tó fi kẹ́kẹ́ olówù yóò ti wà gbogbo ara rẹ̀ kì í ṣẹ̀kẹ́ lásán tóńgàn ní dára rẹ̀ màmá bẹ́ẹ̀ ni torí ẹ̀ Ibn Umar ó tẹ̀síwájú ó ní wa khudh min sihhatika li maradik tètè máa ṣe dáadáa lẹ̀ lásìkò tó lálàáfíà dìgbà tó sàárẹ̀ torí àti àárẹ̀ àti àlàáfíà tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n wọ́n jọ rìn ẹni tí ò gbádùn kò lálàáfíà ẹni tó lálàáfíà àárẹ̀ ò ṣe ẹni tó gbádùn ó kù retí àárẹ̀ ẹni tá àárẹ̀ ń ṣe ó kù retí àlàáfíà ilé ayé ṣe rí nù. torí ẹ máa lo àlàáfíà rẹ fún nǹkan tí ó wúlò fún ọ nígbà tá a rẹ bá ti ọ torí pé nínú àánú Allah téèyàn bá jẹ́ pé èèyàn máa ń ṣẹ̀sìn kan lásìkò téèyàn lálàáfíà ẹlẹ́dàá wa kọ́ akọ pé kí ò irú dáadáa tó o máa wá ṣe nígbà o lálàáfíà yẹn ò lè ṣe má látàrí Allahu ni kí wọ́n máa pọ̀ ẹ̀san dáadáa fún ọ nígbà tó lè ṣe látàrí àárẹ̀ yàtọ̀ sẹ́ni tí ò ti lo àsìkò àlàáfíà rẹ̀ dáadáa tẹ́lẹ̀ náà kí ni wọn ò bá kọ fún kò sí ní tí wọn kọ fún. bákan náà Ibn Umar radiyallahu anhu ó ní wa min hayatika li mawtik máa tàtàrà ìgbàdọ̀ wà lẹ́mìí láàyè. ṣe nǹkan tí ó padà wúlò fún ọgbà tó ọba kú eléyìí ń lọ gbogbo aláàkú ẹni tí ò kú lónìí lè kú lọ́la ẹni tí ò kú lọ́dún yìí ó lè kú lọ́dún tí ń bọ̀ ẹni tí o kú ní tòsítòsí yìí yóò kú ń bọ̀ ọba pẹ́ gbogbo la lè ṣe tí ó padà wúlò fún wa lẹ́yìn ìgbà tá a bá sí má tá a àbí ká máa ṣe kalẹ̀ láti ìgbà tá a ti lẹ́mìí al-Imam al-Bukhari àwọn ni wọ́n gbé jáde ẹnìkan ò ní jáde tó ti pé ìran kan rẹ̀ ti pọ̀ jù lórí àti tún nǹkan lé ayé jọ àfi kó jẹ́ pé ìgbàgbé burúkú ìfọ́nufọ́ra yóò máa dà láàmú irú wọn kì rántí Allah irú wọn kì í yóò dínà láti tẹ̀sìn. nítorí pé ńgbà táyìn ń pè yín lọ síbi táìsì tẹ̀sì náà máa sọ fún yín pé à màtájú àti yín ti gbà ògbókè máa sọ pé kò náà wá mọ́sálásí ṣé ọ̀rọ̀ wà lọ́rọ̀ tó ń ha ẹ fẹ́ràn wàdàkáwàdà ókè o sin Allah la wàdàkáwàdà ńgbà bá tó lówó lọ́sẹ̀sìn à dájú pé orí ibu lẹ́gi mọ́ kò ní rántí irun yóò dènà sí ẹ̀sìn kò ní sí nínú àwọn ẹni tó ṣe é pé wọ́n ń ṣẹ̀sìn yóò jẹni tó jẹ́ pọ̀ wara rẹ̀ sẹ́yìn sẹ́yìn níbi ọ̀rọ̀ yìí kò ní fẹ́ sọ kò ní fẹ́ gbọ́ kò ní fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo mi tó bá ti sọ̀rọ̀ ẹ̀sìn kò ní fẹ́ gbọ́ nítorí pé kí owó lè mi wá pàtàkì àwa bá gbà àwa náà máa bá yín sẹ́sì bóòlù àdúrà rẹ ti fẹ́ gbà nígbà tí wọ́n sẹ́sì bákan náà ẹ rí i pé àwọn ẹni tí wọ́n bá ti jẹ́ pé àwọn ìran kan wọn nípa nǹkan ilé ayé ó ti pọ̀ jù ẹni bá wọn lẹ́ni tó ṣe pé ó ń wojú Allah yóò mọ wá owó ilé ayé yìí nǹkan ilé ayé yìí gbogbo ọ̀nà eléyìí tó ṣe pé kọjá kò ní bá yín sẹ́sì kò ní ìgbàgbé nípa ti Allah oní ọmọ àdàlámù yọ gbàgbé kú yọ gbà pípé lẹ́yìn gbàtà bá kú ìtì ń bẹ lẹ́yìn ọ̀fà ojú òjé lọ màlẹ́kọ̀ wa bá wa nù sàárì wọ́n sì béèrè lọ́dọ̀ wa bákan méjì nìdánwò yìí nínú kọ́ sàṣeyege àfi kò fìdí rẹ́mi òun ò ní mà lọ́la agbẹ́ndàlù kìyàmà ìṣirò tún wà kò ní mà ìgbẹ́ ẹ̀sán bẹ́ẹ̀ fáwọn ẹni tó bá ṣe dáadáa ìjìyà ń bẹ fáwọn ẹni tó bá ṣe àìdá bákan náà àwọn nǹkan tó máa ń ṣẹ̀rù bá ní ń bẹ tí ń retí gbogbo oníkálukú wa tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmà àwọn ẹni tó bá jẹ́ pé àwọn ọ̀jẹ́ pé àwọn tẹ̀bà ti ìran kan àti tù nǹkan lé ayé jọ àwọn ló máa rántí gbogbo àwọn eléyìí torí ẹ̀ ó di ọwọ́ wa ká gbìyànjú. láti jẹ́ ni tó ṣe àní jẹ́ kí ìran kan léjọ bálákà ìmú nípa àti kó nǹkan lé ayé jọ kájọ kọ́ gbàtiwa jẹ́ abẹ́ Allah kọ́dà kò kọ́ máa gbàtiwa jẹ́ kò sí nǹkan tó burú nínú kéèyàn lówó kò sí nǹkan tó bàjẹ́ nínú kéèyàn kò sí nínú kéèyàn a wà yìí. ṣùgbọ́n àgbọ́dọ̀ máa wá láwa pàjúdé àgbọ́dọ̀ jẹ́ pé àka orí kún kankan ju nǹkan ilé ayé lásán lọ orí pọ̀ lọ́dọ̀ lu ẹlẹ́dàá wa ọ̀nà orí sì pọ̀ lọ́dọ̀ rẹ̀ jọjọ àmọ́ ńgbà tí orí rẹ tó bá ti jẹ́ pé wò fi ro nǹkan kan ju àwọn nǹkan tó kà kún lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀tún ọ̀tún ọlọ́kan ọ̀jọ̀kan orí tó lu wa bá ti fún ọ òní kàkó orí dípò kó dùpẹ́ fún abẹ Allah kó jẹ́ káwọn lè máa dúpẹ́ lórí àwọn oore tó ṣe fún wa kó ká dá àwọn oore yẹn mà ipò oore làwọn eléyìí lódodo kó sì ṣe àti lè lórí wọn kó ṣe fún wa. ẹ rí ní ìgbà tí ohun ọ̀jẹ́ ni tó ṣe jọ tiẹ̀ ọba gùn lọ títí irú wọn wọn máa ń lẹ́yìn ọ̀gá ti jẹ́ pẹ́tẹ́ bá ti mọ́sáfẹ́ kó nǹkan lé ayé jọ mọ́sáfẹ́ kó nǹkan lé ayé jọ ẹ̀ láǹfààní mẹ́rin alákọ̀ọ́kọ́ òun náà ní pé olú ẹlẹ́dàá wa yóò fún ní agbára lórí àti máa tẹ̀lé tiẹ̀ àwọn olówó máa fowó wọn wá orí ibú káàkiri àwọn olówó máa fowó wọn sìn nǹkan tí òní jẹ́ wọn rọ́nà lọ lọ́la gbẹ̀ndàlùkìyàmù wọn wá gbé olówó yẹn lórí àtẹ gbogbo ntolówó máa fowó ṣe kí máa bí orí ibú ọlọ́kan ọ̀jọ̀kan ohun òsì ń bẹ̀ wọ́n pè sí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fẹ́ wọ́ sí ní túláàsì kọ̀ darapọ̀ mọ́ wọn ntọ́sá jà lọ́dọ̀ tiẹ̀ tọ́jú nǹkan bàbàrà nínú ìgbésí ayé tiẹ̀ báwo ni ṣe máa tẹ̀lé ti Allah báwo lówó yìí ó ṣe jẹ́ nǹkan ìrànlọ́wọ́ fún lórí àtijẹ́ ẹrú tí ń Allah kìí ṣe ẹrú Allah abẹ́ Allah kó sàwa náà bẹ́ẹ̀ gbogbo ẹni tó rí nǹkan lé ayé kójọ sí nǹkan lé ayé tí ò mú lẹ́rú tó tún tàtàrà nǹkan lé ayé tó lu ẹlẹ́dàá wá fún yín títún Allah dáadáa ní tó túmọ̀ sí ni pé kò ní àfojúsùn òun fẹ́ di ẹni tí ó ju gbogbo èèyàn lọ láyé nítorí pé tí olówó tó ti lówó tẹ́lẹ̀ náà tó bá jẹ́ pé àfojúsùn rẹ̀ ni pé ní gbogbo òlú tó ń wáyé òun fẹ́ jẹ́ nọ́mbà wán nípa oríṣi olówó wàláhì kò ní sin Allah kò ní sin Allah tó bá jẹ́ pé àfojúsùn rẹ̀ nu ẹ lè wá lọlé láàbò yòówù láyé yìí kẹfà tó bá sì jẹ́ pé àfojúsùn rẹ̀ nu bẹ́ẹ̀ bá tèsì bá pàdé nbìkan ẹ̀ nílé bá sọ̀rọ̀ kọ́ tẹ́tí gbọ́ yín yọ ọ̀mọ̀ ń ń sọ. torí pé ara rẹ̀ lẹ rí ìrònú rẹ̀ ti kọjá gbogbo bí tọ́wà. mo tún gbọ́ pé ẹni tí mò ń bá ṣe díje òun ló nǹkan báyìí olótú ló nǹkan báyìí òun ló nǹkan báyìí èyí tẹ́mi ò tí ì mo sì ń dá alábàá pé mo fẹ́ ní ju gbogbo èèyàn lọ àjẹ́ pé ìrìn mi ò tí ọmọ bá àfojúsùn tiẹ̀ ìran kan rẹ lórí àti tù nǹkan lé ayé jọ tó bá ti dé ètò kúrú ó rí i pé olúwa ẹlẹ́dàá ó fún ọ ní agbára láti fẹ̀sùn àwọn tó lówó bí rẹ àwọn ẹni tó ní tó ọ àwọn ẹni tí wọ́n jọ jẹ́ pàwáwù pẹ̀lú rẹ wọ́n máa wò pé àmọ́ tí wọ́n rọ sí lórí ẹ̀sìn ní sáà àwọn asọ̀pẹ́ yìí ń kọ́ àmọ́ ń tọ́kọ́ kù lágbárí yín ẹ̀sìn ní fáà àtẹ̀sìn àti ẹ̀sìn bákan náà wọn kọ yíyan rẹ lọ yàtọ̀ ẹni tí ń ṣẹ̀sìn ní ká má tí máa ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí máa bá ti ẹni tó ṣe pé àkólé kan rẹ̀ lórí àtìtúlé ó kúrú pé irú wọn. ìdààmú wàhálà nínú ìgbésí ayé wọn ọmọ ìlànìkan tí àjọ ń lera ọ ìlànìkan tí àjọ ń ṣèdíje ìsọpé kò ṣe jẹun ìsọpé kò ṣe mu ìsọpé kò ṣe wẹ̀wù ìsọpé kò ṣe ra mọ́tò ìsọpé kò ṣe pálé ìsọpé kò ṣe dáa fún ọ ìsọpé kò ṣe jẹ́gbọ̀n ni wọ́n gbé kọ́ngílá yìí fún ìsọ kí ló ń fẹ́ máa bà mí lọ́kẹ̀jẹ̀ kí ló fẹ́ dì mí lọ́nà torí ẹ ẹni tó bá jẹ́ pé àfojúsùn tiẹ̀ iná ní kí wọ́n fẹ́ tulẹ̀ ayé jọ wọ́n fẹ́ lówó ju Kọ́rúnà lọ wọ́n fẹ́ kẹ́mi ogun ti ti ànábì Núhà lọ wọ́n fẹ́ jẹ́ kí àwọn ni wàhálà bá àwọn ni wàhálà bá kò ní fẹ́ gbọ́pẹ́ nìkan ó ti fẹ́ súnmọ́ bí tó ń wà á ń bọ̀ síbọ̀ sí pé yóò jù ọ lọ torí ẹ bákan náà ẹlẹ́kẹta òun náà ní pé gbogbo ẹni tí wọ́n bá jẹ́ pé àfojúsùn tiẹ̀ lórí àtikó nǹkan lé ayé kọlọ títí yóò yọnu sí kínkín ní bíntín díẹ̀ tó lu ababùn a kì í bá ẹlẹ́dàá wa jà a kì í bínú sí ẹlẹ́dàá wa a kì í sọ pé ó ṣeṣe tèmi báyìí kí ló dé láàrin gbogbo àwọn ẹlẹgbẹ́ mi tèmi ti burú bàjẹ́ báyìí torí pé olúwa bá dá ọ lẹ́jọ́ tó bá sọ pẹ́jọ́ tó dá ọkọ̀ tẹ́ ọ lọ́rùn ọfẹ́ pẹ́jọ́ ọkọ̀ tẹ́ mi lọ́rùn ọ̀ ìṣẹ̀kọ́ lẹ́tà tá a kan lọ akramakumullah agbọ́dọ̀ yọnu sí nítorí wa bá ti fún wa àwa kọ́ la kọ́ fúnra wa Olúwa ló kọ́ fún wa torí ẹ̀ kékeré ni ó tóbi ni ìwọ̀ntúnwọ̀nsí ni ọ̀pọ̀ ni olóríire ọ̀yọ̀nù sí torí pé èmi kọ́ ni mo kọ́ fúnra mi nítorí wa rí kọ́ yẹ mi ló fún mi torí ẹ àwọn ẹni tí ọba ti tẹ̀ bá tí mo fẹ́ tún nǹkan lé ayé jọ ìmọ̀ rọrùn fáwọn láti ṣe bẹ́ẹ̀. ẹlẹ́kẹ̀rin gbogbo ẹni tí àfojúsùn tẹ̀ ìran kan rẹ̀ lórí àtikó nǹkan lé ayé jọ tó jẹ́ kúkúrú irú wọn olúwa máa ń tàn mọ́lẹ̀ sínú ọkàn wọn ìmọ́lẹ̀ ọwọ́ àánú ọkàn rẹ wọ́n kàn rí nù rẹ̀ ń gbogbo gbà ní. kí ló dé wọ́lá náà mọ̀ náà mọ̀ gbogbo nǹkan ó dùn mọ́ ó dúpẹ́ fẹ́lẹ́ dà rẹ̀ lórí ẹ̀ kí wọ́n á nínú rí òní dùn sí kí nínú rí òní dùn sí yàtọ̀ sí wọ tọba ti yọba ìbànújẹ́ àhàn lójú ẹ̀ yóò ti dùn máa gbárí ni tí gbogbo ó sọkún kò birikiti bíi nẹ́fà múná lọ kí ló dé kọ̀yọ́nù kọ̀yọ́nù sí ní tó lu àtẹ̀fẹ́ ìran kan rẹ̀ ó ju tí wọ́n fún lọ ìwọ́n ń bá ẹlẹ́dàá wa wípé pé sọ́yà kó fún mi nu orí etí mo búùkù ni láì sí pọ̀ lọ lé tẹ́símẹ́ǹtì pé mo búkú tirẹ́là mẹ́wàá ẹ̀ ń fún mi lọ́kàn tó bá ti wu ẹlẹ́dàá wa ká jẹ́ èèyàn jẹ́ kò sí tó lè ṣe fún Allah ẹni tó bá jẹ́ pọ́tẹ́ bàtílé ayé ńkọ́ aburú ń retí tiwọn náà aburú tiwọn náà jẹ́ mẹ́rin alákọ̀ọ́kọ́ yọ kagara yọ rẹpẹtì kò ní sínú àwọn ẹni tí ń sẹ́kù. èyí ti lówó burúkú. kọ́ wọ burúkú owó tí òjò sin ẹlẹ́dàá rẹ̀ owó pọ̀ rẹ owó rẹ̀ débi pé ń yá báǹkì lówó ọba bí ẹni ń tà ma èló lówó ti ń wọlé lójúmọ́ mọ́ níbi tọ́pọ̀ dé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ aláàjì ti sọ̀lá ẹ máa ń sún wọ́n bá yín hmm, ẹ máa ń sún wọ́n bá yín. àlùwàlá mi è yá ẹ̀gbọ́n nǹkan o àlùwàlá rẹ̀ yá ẹ̀yin sì fi lọ ẹ fi parí sọ́láàt ẹ fi padà dé bàbá ẹ̀ tí ìsàlùwàlá náà ní iṣó yìí ní iṣó èsè dáyàn láàmú gbèyàn bá ti jọ́ dàrú. bí ẹ bá ti dọ́dà rà ìrònú ní rò ń bẹ́ẹ̀ pé ah èèyàn ṣé aráàlú sọ pé mo lówó ẹ máa wọ àwọn èèyàn kàlàwọ aráàlú wa o ẹ lọ wá lówó tèmi lẹ́gbẹ̀ẹ́ Dangote ẹ gbọ́rọ̀ fà ó tún ní èèyàn ebi <laughs> tí wọ́n rí làwọn fi ń dájọ́ wọ́n lọ olówó olówó tabua ah, láwọn alẹ́bù ni àmọ́ ní African level o lè má jọ olówó àmọ́ nílùú wa yìí nínú kọ́nà sí wa sí ọwọ́ atún ní kàníwá wọ́n ń pè ọ́ lólówó ìwọ tó ti lówó tó dágbé ṣe náà lọ́wọ́ àdìsí sọ láti mà yóò pa ìrojú ni rọmọbánà dé bàbá sálù ọ̀sà lọ lẹ́bánà kí ló dé ó nítorí pé àṣírí òní tú lọ rọmọbánà bá fún wa ní jẹun nítorí pé àfojúsùn tiẹ̀ lórí nǹkan ilé ayé yẹn kò ní tó kó lè tẹ̀sìn zakati ti wọnú owó láti jó owó lọ yọrí nítorí òròjú yọba wọ́n mọ̀ pé owó tí ò tó nǹkan wọ́n tún ní ayọ̀ zakati ń bẹ̀ owó wo ni ò tó nǹkan nínú five hundred million. ẹ mọ̀ bóyá gbàtà àrírí làwa fi ń pè é sáàtún sẹnu jàǹjà five hundred million ah ah ní two million ṣé five hundred million ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀wá lò ní yọ zakati ń bẹ̀ ẹ dàpọ̀ ẹ̀wọ̀ dára ẹ̀wọ̀ dára five hundred million tó bá yọ zakati nínú five hundred million ọmọ iye owó tó yọ ọmọ iye yẹn tó rẹ̀ lẹ́kún ọmọ iye yẹn tó darí pẹ̀kẹ́ wọn. wọn ẹmẹjọ ayọ ẹmẹjọ ayọ ọ̀pọ̀ nítorí pé àfojúsùn rẹ̀ nípa àti kólé ayé jọ òun ní kọdínà kó lè tètè Allah nínú aburú tó tún sí ọ látàrí pé àkólé kan lé ayé yìí náà tá ni sá inú rò ní dùnjọkà pákàlẹ́kẹ́ ọmọ abọ́ lálejò wàá lọ máa sọ̀kalẹ̀ sọ́ọ̀dẹ̀ rẹ fìtínà ìpájú òní máa ti ń dùn mọ́ òní máa ti ń dùn mọ́ nítorí pé ó ti ó ti máa sè lára púpọ̀ jù ó ti máa bínú pẹ́lú mi náà tún lówó jù ò ní fẹ́kẹ́ nìkan kan tó ọ ambọ̀tìbọ́sí pé yóò ju ọ lọ. nígbà tí ẹ bá ti wá wà báyìí kéésẹ́ rí pàjù kéésẹ́ rí dààmú kéésẹ́ wà nù wàhálà. tó ń torí ẹ kéésẹ́ dandan kó lówó kọ́kọ́ kíru eléyìí ó tó sí ọ ìwọ ọ̀ ń ta búrẹ́dì ẹlòmínà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ń ta búrẹ́dì nínú àánú Allah oníkálukú yín kò sẹ́ni tí búrẹ́dì bàjẹ́ má lórí rí gbogbo yín lè rí nítọ́kàn fúrásì ni pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o lè gba búrẹ́dì tó ẹ̀mẹ́ta lójúmọ́ gbogbo ẹ̀ náà ni ó rí ta àmẹ́yọ̀ kan tí wọ́n bá gbà lọ́ọ́ máa rí ta bọ́ba lọ́gbàá lẹ́ẹ̀mejì yóò bù mọ́ ọ lọ lọ́ba bẹ̀rẹ̀ sí ni wò pé ìwọ ò ní sẹ́sìn mọ́ torí pé olú ẹlẹ́dàá wa gan sí ọ ọ̀ ń sẹ́sìn kò jẹ́ ọmọ àtà ṣẹ̀dá ni tó máa kó àìmáyé èèyàn ni wọ́n jùlọ láyé yìí láì lọ jìnnàjìnnà láti inú agboolé yín tó fi àdúgbò yín tó fi délù lùtọ̀ wà láì ní tó jùlọ àlè wọ́n. kí wàá ló dé tó wá jẹ́ pé tẹlómi lọ́mọ wò tọ́mọ banújẹ́ ẹlẹ́dàá gbàdúrà rẹ̀ ju tiẹ̀ lọ lọ́wọ́ asọ́dí nǹkan bànújẹ́ fúnra rẹ̀ ni òkúkú mọ̀ pé nǹkan sí ọ ẹni tó ń tì torí rẹ̀ bára rẹ̀ nújẹ́ forí a orí ara rẹ ló ṣe torí tí èèyàn bá lọ forí sùn àpáta ọ̀fọ̀ra rẹ lórí mi ẹni tó torí rẹ para rẹ kọ̀ mọ̀ pé nǹkan ṣe nìkan torí sẹba ti kó ilé ayé sábà kójọ tán títí bó la ń kó lọ jàmá etí bàbá wa kójọ wọn ò kó lọ bàbá ńlá wa etí wọn kójọ wọn ò kó lọ ńbọ làwọn wà kótó àlọ àwọn náà ní kó lọ bí kankan náà ibi tá a ti rí làwọn náà fi sí sọsọ wa yẹ kọjá pé àlàfo túsùn méjì ju pé mo fẹ́ kó jọ mo fẹ́ kó jọ mo fẹ́ kó jọ lọ. nínú aburú tí ó tún ṣe ó náà ní kọ́kàn wọn lé ọkàn ó lé burúkú torí kété ọba ti jówó kò sí tó lè sí ọkàn dànù ọkàn rẹ̀ ó lè sí ti Allah kò ní fẹ́ gbọ́rọ̀ Allah kò ní fẹ́ sẹ́sìn kí ló fẹ́ fi ṣe ẹ fara ikú ń bí dáre. wọ́n ní àyẹ̀dá kù àwọn wàrà lọ́wọ́ fẹ́ sin Islam àwọn agbọ̀n bíbá agbọ̀n bíbá so àwọn àwọn bá tẹ islam kan lọ àbẹ̀kẹ́ dá sí yóò fi iṣẹ́ islam iṣẹ́ islam ibi iṣẹ́ allah allah ò ṣiṣẹ́ rẹ̀ wàhálà tó ajẹ tó ń ti jẹ́ ọkàn rẹ̀ ó ti lé burúkú ẹ mọ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu àwọn bàbá dùn ọ kó bínú kó lọ kẹnu bòkun kó mú kó yó kó kú ó ń sọ ní kọjá bọ́ tọrọ kàtìlé ọkàtìlé ó ti dọ̀tá allah akramakumullah ẹ jẹ́ káwọn náà ká gbìyànjú ká tẹ̀sà láàrin méjèèjì ká tẹ̀bà ti ìran kan lórí ipa fẹ́ kó nǹkan lé ayé jọ ni àbí àní gbàgbé ipa wa ni a lọ oníkálukú wa yóò níwọ̀n bá tiẹ̀ tó lu wa bá kọ́ máa ẹnìkan tó sì di ọlọ́nà àti ní wọn ò ní bí àmọ́ má jẹ́ ẹni tó tẹ̀bà ti ayé ayé ayé lọ. torí pé ìwọ kù ayọ̀ tẹ̀kù aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله جابا a bá wo àwùjọ wa tí a bá wo أن wa táwa náà ìṣesí eléyìí olúwa ẹlẹ́dàá wa tó ṣe léèwọ̀ kò yé sẹ́kù lọ́wọ́ kọ̀ọ̀kan nínú wa ní àwùjọ gbogbo tá à ń gbé ọ̀pọ̀lọpọ̀ lọ́wà tó ṣe pé irọ́ ni tiẹ̀ ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé jàǹbá ni tiẹ̀ ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe pé ẹ̀ṣẹ̀ àdéhùn ni tiẹ̀ ó sì wà nínú wa ẹni tó jẹ́ pé ó lè mutí mútọ̀ ó sì ń bẹ nínú wa jẹ́gbẹ́ ẹni tó ṣe pé ń bọ rẹ̀ ó ń bọ ó ń tẹ̀lé bàbá Ṣàngó ó ń bọ Ṣàngó ó ń bẹ nínú wa ẹni tó kó lóòṣà tí máa forí balẹ̀ fún ó wà nínú wa ẹni tó ṣe wípé òun tiẹ̀ kò ní ìgbàgbọ́ kankan sí pé Allah onìkan ló máa ń tọ́pamá bí ti ṣe ń lọlé oníyàwó ni wọ́n máa lọlé alágbègbà ni wọ́n máa lọlé àwọn babaláwo wọ́n ń da baálẹ̀ fún bẹ́ẹ̀ ni wọ́n ń da agbègbà lẹ̀ fún bẹ́ẹ̀ ni wọ́n ń da ọ̀pẹ̀lẹ́ lẹ̀ fún àwọn kan tún ti torí rẹ̀ tẹ́yàn rìn àwọn kan bá wo tẹ̀sùbà àwọn kan ń bá wo mi àwọn kan ń bẹ nínú wa jẹ́ pé wọ́n ń bá wo rà wọ̀ lórí pé àwọn sáfẹ́ bá wo nǹkan tó pamá eléyìí tó lu ẹlẹ́dàá wa jẹ́ kó nìkan lọ́mà wọ́n máa parọ́ tanra wọn jẹ́ fánu wọ́n máa jánu wípé àwọn náà ní mà nǹkan tó pamá ọ̀ ń bẹ nínú àwọn èèyàn ẹni tó jẹ́ pa burú tiẹ̀ òun náà ní ká máa ṣàgbèrè yóò máa ṣe zìnà káàkiri ni bí ti ṣe ń gbé àwọn ẹ̀yà arúgbó wọn láwọn ní ṣúgà mami bẹ́ẹ̀ ni wọ́n máa gbé àwọn ọmọ rondórondó àwọn ẹni tó jẹ́ pé ipò ọmọ ọmọ rẹ̀ ni wọ́n wà ọ̀ ń bẹ nínú wa ẹni tó ti ṣe pé tẹ́tẹ́ ni tiẹ̀ gbogbo àárọ̀ àárọ̀ táwọn mùsùlùmí ń bẹ mọ́sálásí táwọn ṣe sọ̀látò sọ́mẹ̀ẹ́yì ó ń ranù yóò ti lọ sí sọ púùlù ilé tí wọ́n máa kọ́ róńdò bíi ilé sùn eléyìí tí wọ́n gbé ka àwọn junction junction yóò ti lọ ọbẹ̀ èwo ni nọ́mbà mú jáde lónìí ọ̀nbẹ nínú wa ẹni tó ti pé ọ̀ràn tiẹ̀ òun náà ní ká máa mú mú kó mu bíi ká mú gbó bíi ká mú gbaná ọ̀nbẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó jẹ́ ike àwọn ọmọ pọ́ ọmọlàkejì lẹ́kùn ni láti fẹ́ fi rẹ́rìn ọ wà nínú àwọn èèyàn àwọn ẹni tó jẹ́ dánadáná tó jẹ́ pé wọ́n gbé gidi ní àwọn èèyàn lójú ọ̀nà wa gbogbo bàbá àjójú ọ̀nà tó há bàbá àjójú ọ̀nà tó jẹ́ express ní àwọn highway wa tí wọ́n máa dáná tí wọ́n máa pa wọn ọmọ èèyàn lẹ́kún ọ̀nbẹ nu wọn àwọn tó tẹ̀ ń díyàn gbé tí wọ́n láwọn ò nídìí owó tó wà lọ́dọ̀ yín nìsín ẹ̀yin gángan làwọn fẹ́ jí gbé. wala hawla wala quwwata illa billah ọ̀nbẹ nínú wa ẹni tó láǹfààní àti dìpọ̀ kamú tẹ́kí látara kò yẹn ìjàmbá ní fi o lè níjà o lè tó ń bá kó tó ń fi wà ń kó yìí òun náà nìkan tí wọ́n sẹ́kù lọ́wọ́ òun tó wọ́n máa ná tó wọ́n fi kú ó ti rora rẹ̀ pin ńlọ́pàá ló fi bẹ̀rẹ̀ sí ní jáde ó ní bírò báírò àwọn làwọn ó fi máa yí òdo lórí odo, lórí odo, lórí odo, lórí gbogbo nọ́mbà táwọn bá kọ táwọn ò fi máa gbowó jáde owó táwọn máa nánu olè ní ọ ọba àjẹ bàbá àgbàlagbà olè ní ọ ọba àjẹ yà olè ní ọ ọba àjẹ ọdọ nítorí pé owó tó ń jí yẹn kì í sowó èèyàn kan owó gbogbo òlu ni wàá wò kí ni ọ̀sẹ̀lẹ̀ sí ọ tọ́ba di lọ́la gbẹ̀ndàlùkìyàmù èèyàn kan àbí èèyàn méjì kọ́ ni ó fún torí pé ọ̀rọ̀ tiẹ̀ ọjọ́ tẹni tó jí rántí wàá gbà ọmọ ẹ nínú àwọn èèyàn ẹnitọ́pọ̀ tọ́jọ́ pé ọ̀ràn díẹ̀ ká ọmọ ọlọ́mọ gbé fi ni nítorí pé ń wọ owó àdánù ń wọ owó òkò ọmọ ẹ àwọn èèyàn tọ́jọ́ pé ìwọ ise díẹ̀ kò náà ní ká gbẹ jẹ ti sọ ọkú dúró sí tí ń ṣe tí ń gbowó oṣù lórí kò ní ṣe tọkàntọkàn wala hawla wala quwwata illa billah aburú àti àṣìṣe tó ń ṣe wọ́n ti ń bọ ọsọ ó fi tójọ́ mẹ́ta wọ́n ti ń pa kéèsì rẹ̀ ó tójọ́ mẹ́ta òun dàgbà sí ni òun fi òní dọ́là òun fọ̀lá dọ́tunla nítorí pé ọ̀lọ́ òpùrọ́ kìí pé wọ́n bọ́ ọ sọ̀rọ̀ ní kọ̀kọ̀ wọ́n kìlọ̀ fún ọ ní gbangba wọ́n bọ́ ọ sọ̀rọ̀ ọlọ́ọ̀ níbi tẹ́yìn àdígbọ́ ọ̀ndàgbà sí i oní kò tí ì ya torí pé ọjọ́ òwúrọ̀ lẹ́wà ìwọ ò tí ì ṣetán tó tù bá káwọn ẹni tí ń bọ sọ̀rọ̀ kí wọ́n dákun kí wọ́n má bínú básìkò tí Allah bá kúkú tó kúkú tú bá kí wọ́n má bínú àbí kí wọ́n má ṣera rẹ gbé tí wọ́n ti jẹ́ wọ́n ń ike kò tún ọ̀rọ̀ ara rẹ ṣe kò tún èrò ara rẹ pa kò sánà tó fi sórí rẹ. ọwọ́ á kí wọ́n dákun kí wọ́n má bínú tí wọ́n ti jẹ́ ṣebí àwọn àwọn ń gbìyànjú láti pàkíyèsí rẹ lọ sí di kó o rẹ nì bàbá lórí ibú lọ fẹ́ ṣe kí lọ́ wọn òkúkú o ti pólúwọ̀ ò tí ì pa ọ́ iná ló tún á tẹ̀síwájú lórí sí i. àwọn kan ti dàgbà sí dàgbà sí bẹ́ẹ̀ tó ṣe pé ikú ṣáájú wọn kó tó di pé ìgbà tí òkúrọ̀ wọn ń dá pé mọ́tẹ̀tí ọ̀rọ̀ tiẹ̀ náà dì bẹ́ẹ̀ àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ tó ń hù àwọn àwọ̀ akọ̀dá akọ̀tọ́ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn àwọ̀ rádaràda eléyìí tó ṣe pé ló fi ń sayọ̀ tètè túbá kó kú ònu rẹ̀ lónìí nítorí tí wọ́n bá ti túbá ó ti dàbí ẹni tí ọ̀sẹ̀sẹ̀ yẹn rí ni gẹ́gẹ́ bá níbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bó ti ṣe fi wá lọ́kàn balẹ̀ ó ní at-ta'ibu min adh-dhanbi kaman la dhanba lahu gbogbo ẹni tó bá ti lè túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ àforíjìn ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí ó ṣẹ̀ àforíjìn ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí ó ṣẹ̀ kí ló ná ọ tó ń fi ń dàgbà sí ta lẹni tí ń fi ọlọ́kàn balẹ̀ yípo ọmọ abẹ́lá yí gbére kése

òní yé bá jẹ́ onígbà tó bá tí gbogbo eyín ẹnu rẹ̀ ká òní yé pààyàn lọ́nà ìtọ́ onígbà tí agbára jẹ́ àti tòṣó rẹ̀ bá bàjẹ́ la ó láàánú ẹni ní ọ̀sẹ̀lẹ̀ tó ń lọ́la ti ń ọgbọ̀n ọdún ẹni tí àánú sèyàn fún bàmí èèyàn ti fẹ́ ronú ìdí ni ìdánilẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi ní ightanim khamsan qabla khamsin ẹ tètè sàǹfààní lára nǹkan márùn kó tó yí padà di márùn mi ìmọ̀ yín lọ́wọ́ kí làwọn nǹkan márùn náà hayatuka qabla mawtik ẹ tètè jàǹfààní ìgbésí ayé eléyìí tẹ́ ń lò nígbà tẹ́mi ń bẹ lára yín koto di ma lọ́wọ́ o ó èmi gbogbo kálukú ni ó ẹjẹ́ àtẹ̀tẹ̀ jàǹfààní pàǹfẹ́ láyé lónìí kótó di ma lọ́wọ́ ẹlòmíín náà dágbà sí ikú sáájú rẹ̀ kò túbá ikú ti sáájú rẹ̀ bákan náà wọ́n ní lo àlàáfíà rẹ̀ da rẹ̀ mọ́ wàláhì ẹlòmí ò ṣùgbọ́n látàrí àárẹ̀ kò lè túba àárẹ̀ tó ṣe ó débi wípé kò dára rẹ̀ màmá ẹlòmí dára rẹ̀ mà ṣùgbọ́n ọ̀rọ̀ jáde má yọkàn máa wo yín ni gbogbo ọ̀rọ̀ ní gbọ́ kò sì lè sọ nǹkan kan ní ọ̀rọ̀ mà kò sí tí ò lè ṣẹlẹ̀ má dàgbà sí wàá ọ̀gá kan kọ́ bilẹ̀ ṣọ́gẹ́lẹ́ kí. ìgbà tó dilẹ̀ tó rójú tètè sàmúlò rẹ̀ káì rójú ó tó dé wàtàbà bàtà kọ́bìlà ọ̀rọ̀mì anábì ní ẹlògbè ewé yín kẹtó gbó ẹlògbè ewé yín kẹtó gbó ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ló mà ṣe o ǹjẹ́ ìgbà ewé mi wá lè padà wá kí n lè bá àfẹjọ́ gbogbo mi sùn gbọ́dọ̀ ló ti padà wá ìgbà èwe bá ti lọ tó dogbó ìgbà èwe ò lè padà wá mọ́ láéláé torí ẹ lóògbé ìwé rẹ kó tó dogbó mọ́ ọ lọ́wọ́ kìí ṣe gbogbo tí ọ̀dọ́ lè ṣe làgbàlagbà lè ṣe ọba fi ìgbà ọ̀dọ́ rẹ kó o fi ṣẹ̀sìn kí lọ fẹ́ fi gbogbo rẹ ṣe. bákan náà anabi sallallahu alayhi wa ó ní wa ghinaka qabla faqrik ẹ lògbà tí ẹ jẹ́ tolu arọ yín lọ́rọ̀ tẹ lówó kó sì ó tó dé torí pé lẹ́yìn owó àìní lè wá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé fún aláìní lẹ́yìn àìní níní lè wá torí ẹ̀ ẹ jẹ́ ká lo àwọn àkókò yìí dáadáa ẹgbà wá yìí wọ́n ti ẹgbà wá tó gún régé ẹ àbí kí n ni ẹ àbí kí n má ti túbà ni ẹ ó ti yá jù ẹ pẹ̀lú ẹ sọ́ra rẹ̀ darúgbó nù à mí ní ti túbà ọ yẹ kó ní ìpinnu ọkàn tó lágbára tọ́ba ti ní ìpinnu ọkàn tó lágbára wà túbá olú ẹlẹ́dàá wa ní fẹ́yìdá azamta fatawakkal ala Allah inna Allaha yuhibbul mutawakkilin tó o bá ti kọ́ kapọ̀ bólúwa dúró olúwa nífẹ̀ẹ́ sáwọn ẹni tí ma gbẹ́kẹ̀lé ẹ dákun ẹ jẹ́ akọ́ kapọ̀ kátúbá lónìí kó tó dọ̀la ẹni tó gbọ́ ló máa ń soríire ẹni tó kọ́ kapọ̀ tó ṣe ń tọ́tọ́ irú wọn ní ọ̀rẹ́ gbẹ̀yìn abẹ Allah kó ṣe wá lólórí rẹ̀ abẹ kó ṣe wá lọ́kàn nínú ẹni tí ọ̀rẹ́ rìn gbẹ̀yìn káràntì nígbà tá à ń sọ̀rọ̀ nípa kíkà má jẹ́ kí ìran kan wá sí nǹkan lé ayé kó mu wá lómi débi pé àní palẹ̀ má débi bí alùpùpù sáàsì tún bára wa sọ̀rọ̀ nípa ká má dàgbà sí àti ronúpìwàdà tó bá káràntì bí àwọn dáadáa yìí àti gbogbo dáadáa gbogbo ẹnìkan lólu ẹlẹ́dàá wa fi ránṣẹ́ kọ́ wa kọ́ wa gbogbo ẹ̀. نيان نبي محمد صلى الله عليه وآله وسلم قلوا هل دعوان في الصلاة فانتهم ملكة على الله ملك أقبع ولا سعوة أجي مسلمين كوانا كما في الصلاة مكاسمة كنكي فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر